بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاء موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذا أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعلمنا أطعنا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah adá ọgbẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba a fi ọpẹ́ fún ọlọ́run ọba ọ̀kan ṣoṣo a mọ rírì ọ̀rọ̀ ọlọ́run lórí wa à ń sọ wípé alhamdulillahi rabbil láàrin Ramadan fourteen thirty eight àwa ń dúpẹ́ à ń dẹnu pa àwà láyé òní ni Ramadan one fourteen thirty nine oṣù déédé ọjọ́ thursday nínú oṣù ti gregorian ó ṣe déédé may seventeen two thousand and eighteen lẹ́nu Ramadan last year àìmọye àwọn èèyàn náà ti kú àwọn tó jẹ́ ní ọlọ́run ó ń bẹ nínú wọn tí wọ́n ti kú ó ń bẹ nínú àwọn olóṣèlú ńláńlá ní nàìjíríà wa yìí tí wọ́n kú lẹ́nu last year sóní lọ́yọ̀ stéètì wa tá a wà yìí gangan ìjọba náà yan spíkà tọ̀tọ̀ spíkà tó wà níbẹ̀ tẹ́lẹ̀ ó sì fò sánlẹ̀ ọba kú ìyẹn ló ń sọ fún wa wípé tẹ́mi náà bá kú tíwọ náà bá kú wàláyì sánmọ̀ nítorí ẹ̀ jábọ́ ilẹ̀ ò sì ní torí ẹ̀jìn kí ni tá a fẹ́ lò ń bi eléyìí àfi ká máa ṣètò ọlọ́run ọba lẹ́nu ọdún tó lọ sí òní yìí sí Ramadan one fourteen thirty nine a ti rí nínú àwọn senators ní Nàìjíríà tí wọ́n ti kú tá a bá ní a máa méjì mẹ́ta nínú àwọn senator Nàìjíríà tí wọ́n ti kú tá a bá ní ká máa wò lágbàáyé àwọn èèyàn míì náà ti kú tá a bá tún ní ká wò a ti rí nínú àwọn àfẹ́sìn tọ́já sí pé lẹ́nu ọdún tó lọ sí àsìkò yìí òun ni wọ́n kú a rí nínú àwọn ẹlòmíì tí wọ́n ń sáàfà ṣùgbọ́n tó jẹ́ pé ubad àwọn tí wọ́n máa ń jọ́sìn fọ́lọ́run ni wọ́n ti kú a ti rí nínú àwọn náwó náwó. náwó àwọn tọ́já sí wípé tí wọ́n bá débì kan tí wọ́n bá ń náwó gbogbo ayé ọmọ pé èèyàn ń náwó wàláì wọ́n ti lọ ọ̀dọ̀ ọlọ́run alhamdulillahi ṣùgbọ́n àwa táwa wà láyé ọlọ́run fẹ́ fi ṣe ìdánwò fún wa ni ayyukum ahasanu amala ta ló fẹ́ ṣiṣẹ́ rẹ̀ nínú wa. No nínú àwọn tó ti kú ọmọ kéékèèké wà níbẹ̀ ọkùnrin wà níbẹ̀ obìnrin wà níbẹ̀ àgbàlagbà wà níbẹ̀ ṣùgbọ́n tó pàtàkì lọ́dọ̀ ọlọ́run ni wípé kí la kú lórí ẹni tó bá kú lórí Islam lórí títẹ̀lé súnà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam fa ulaika humul muflihun àwọn tí ó jẹ́rìí lọ́dọ̀ ọlọ́run nìyẹn ṣùgbọ́n ẹni tó bá kú tí ò kú nílànà tọ́lọ́run ọba àlékè ọlá tọ́já sí wípé ó lọ kú ní kúrà dáradá tí ò kú lẹ́ni tó jẹ́ pé wàhálà àtàmù tó nà ìlà wà àrùn tó ìyẹn la fẹ́ sọ àwọn kan ti kú èèyàn bá jẹ́ sẹ́nẹ́tọ̀ ìbá jẹ́ spíkà wàhálà ìtọ́ bá kú sí kẹfẹ́ rí ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ọ̀nà náà onítọ̀hún ṣòfò ayérayé nínú tọ́hún sáwà nìyẹn wà máa ń yẹ bùtà bí gbẹ́rọ̀ ní ìsìlámì dínà ẹni tó bá lọ ṣe nǹkan míì ẹni tó bá tó wá ìlànà míì ẹni tó bá wá ẹ̀sìn míì yàtọ̀ sẹ́sìn ìsìlámù fàlàyé kúbálà mi ní wù ẹ bá ń pa àwọn tíṣà kan wá bá mi mọ́nítọ̀ àwọn ọmọ yẹn àṣẹ́rù onítọ̀ fàlàyé kúbálà mi ní wù àní ìgbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin tó bá wá dijọ́ ọ̀gbẹ́ndẹ àkìyámọ̀ ara àwọn tí ó ṣòfò lọ́dọ̀ ọlọ́run ni kọ́lọ́kọ́ lèmi àtìyín nínú àwọn ọpẹ́ wa ni pé lẹ́nu fourteen thirty eight ìjìra ramadan sí fourteen thirty nine ara àwọn tí wọ́n ti di kèfèrí ẹlòmíì anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó lọ ń bẹ nínú àwọn ẹrú sí ọlọ́run asbaha ibadi mu'minun bi kafirun bil kawakib wa bil aks ẹ ra àwọn awọn ṣùgbọ́n wọ́n ṣe kèfèrí síráwọ̀ àbí nǹkan míì táwọn èèyàn tó ń kàkún lẹ́yìn ẹ wàá rí àwọn kan nínú àwọn àwọn òjì ní wọ́n ti wọ́n gba nǹkan míì gbọ́ lẹ́yìn ọlọ́run ọba àwa gbọ́dọ̀ sọ́ra ní tiwa kọjá sí pé mùsùlùmí òdodo òun láwà lọ́dọ̀ ọlọ́run ọba alimohim lẹ́nu èsín ọlọ́run ọba là wá àwa ò sí nínú àwọn kèfèrí àwa wà ní mùsùlùmí olórí oore tọ́lọ̀ ń lè ṣe wá nìyẹn àróúnjẹjẹ àróúnjẹjẹ alhamdulillah àtikọ́lé àti ìkọ́lé alhamdulillah àrí nǹkan tó tẹ́ wa lọ́rùn àrí nǹkan tẹ́ wa lọ́rùn téèyàn bá ti lè jẹ́ mùsùlùmí òdodo òrè ìtọ́kọ́ ọlọ́dọ̀ ọlọ́run abẹ ọlọ́run nínú ọlá ńlá àpadà sí ibú tá a fi wá di kèfèrí ọlọ́run má sí wọn lọ sáré ọbẹ̀ ṣiṣẹ́. sórí nínú tá a rọra wa rọmọdọ́nà ó ti wọlé a ti ṣàlàyé kọjá lọ bí rọmọdọ́nà ṣe wọlé àwọn operation ńláńlá mẹ́ta ó ti ṣẹlẹ̀ látàlẹ́ àná wọ́n ti ṣílẹ̀kùn àlùjànnà sílẹ̀ bákan náà ilẹ̀kùn ilé iná wọ́n ti tì í wọ́n tún ti wá de èṣù àtàwọn ọmọ ẹ̀yẹ èṣù wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ kódà àwọn mọ́rọ́dá tó lè jẹun àwọn àlìjàmọ́ abàyà kókó nàkí àwọn agbẹ́rùgbọ́nrí síta ọlọ́run wọ́n ti chain wọn nítorí èmi àti ẹ̀ náà sì ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹlòmíì ìwà abúlé ò máa wù nínú àwẹ̀ nínú àwẹ̀ ó tó lè máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn nínú àwẹ̀ ó lè gba àwẹ̀ kúrò nílé kọjọ lójú ọ̀nà nínú àwẹ̀ ó tún lè máa wo fídíò àtàwọn nǹkan míì tí ọba tọ̀lọ́ mu ọlọ́run lèmi àti yín níbẹ̀. bí ṣe wọlé yìí kò sí ní ti ń jágbàlagbà àbọ̀mẹ́kẹ́ níwájú ọlọ́run ọba ọba àlékè ọlá àti rí tí máa yóò parí kùránì kan láàrin ọjọ́ mẹ́ta ìwọ náà lè máa ka kùránì ní wọn náà wọn náà gbé wọn ka kùránì bàbá mi bá ní sínà fún wọn màmá mi ọlọ́run sínà fún wọn ọlọ́run wọlá pé mo tún ń sìn ọ́ afẹ́ lọ wa tó koko ọlọ́run jí ó rọ̀. o tún lè bẹ lọ́n àwọn nǹkan tí ò yọ nínú ẹ̀kọ́ ọlọ́run yóò máa yé mi o tún lè wo àwọn nǹkan míì tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run èèyàn máa fi ṣe eré ṣe tàwa sùn gbogbo àwọn àfáàlù súnmọ́ jàmáà ẹnu wọn kò lórí àtàwọn súnmù bin àmàlì sọ̀lẹ́hà àwọn aṣọ eré tí èèyàn bá ṣe èèyàn lè fi wá àtẹ̀wọ̀n wọ sọ́dọ̀ ọlọ́run èèyàn ò máa sọ fọ́lọ́ wọlá aṣẹ́ eré báyìí wọlá pé mo ka kùránì mẹ́ẹ̀ẹ́dógún nínú Ramadan wọlá pé mo ka kùránì mẹ́wàá nínú Ramadan wọlá pé mo ṣe ìfitọ́ọ̀rù fún èèyàn one thousand nínú Ramadan èèyàn lè fi ṣe tàwa sùn àtẹ̀gùn èèyàn ò lọ àstepping stone lọ́sọ́dọ̀ ìlọrin rọ́dá ìwọ náà gbìyànjú kó máa ka Quran máa mú Quran kí pocket Quran ó ti wà àwọn kùránì mùjásà tí wọ́n ti pín sí jízù ìtọ́jẹ́ pé wọ́n pín sí mẹ́wàá tọ́jẹ́ jízù mẹ́ta mẹ́ta ọ̀wà ìtàn pín sí mẹ́fà tọ́jẹ́ jízù márùn márùn irú ẹ̀ lè tèmi ń ọ̀wà ìtàn pín sí márùn tọ́jẹ́ jízù mẹ́fà mẹ́fà ọ̀wà pín sí mẹ́ta mẹ́wàá kọ̀ọ̀kan ọ̀wà odidi kùránì náà sì wà tí ò ní tóbi pọ̀ téèyàn wọ́n fẹ́ ká Ramadan bákan náà mọ̀lámúyádà kọ́ńlá zuru wà rọ́fà wà lámàlà bìyí falẹ́sàlẹ̀ láàyè hájà fi ànyádà àtọ̀ àmọ̀ wíwá ṣàrọ́bà ìwé tó bá já sí wípé àìjẹun àìmọ́mi nìkan làárẹ̀ lọ́dọ̀ rẹ ọlọ́run ní nǹkan tó fẹ́ fáwọ̀ rẹ ṣe ẹni tí ọba lè fọ̀rọ̀ ọbú ìwà abú ìṣesí ibú gbogbo ohun tí ò da ẹni tó bá tó gbá rẹ̀ tó tó ń ṣe ohun tí ò da ó tó ń jíwó dádì ẹ̀ bó ṣe jí ó tó ń jíwó òbí ẹ̀ ó tó ń jíwó ọmọ sùkúrù wọn ó tó ń wo fídíò ní ọmọ wẹ̀yà ayé ẹran yóò ṣogbo àwọn eré ogun tí wọ́n ti ń pọ̀fọ̀ tí wọ́n ti ń sí ìrùn ara sílẹ̀ gbogbo owó àwọn nǹkan yẹn òun ló ṣe kí ni òun ló ń ṣe àwa tíjà ká má sójú kan torí tọ́lọ́run ká máa gbóra àdúrà kó lè dá sí báwọn akẹ́kọ̀ọ́ wọn lè bẹ́nẹ́fìtì tó pọ̀. alimoyim ààrẹ Ramadan ó kó gbogbo nǹkan dáadáa òun ló kó sínú gbogbo nǹkan tí ọ̀dà òun náà fẹ́ ká jìnà sí ọlọ́run jẹ́ àrètí ẹ̀ ṣe. ní ọdún tó lọ ibi tá a dúró sí kódà mo fi bí rògbòpa mo fi kọ́ sínú tẹ̀síìrì níwájú mi ń bì òun ni mo kọ yìí ó ṣe déédéé twenty eight nine fourteen thirty eight ìjọ yẹn la parí tẹ̀sí ìrẹsà. adúró síbi àyà eighty eight tọ́lọ́ ni wọ́n bá ń sọ nípa àwọn ìyẹ̀wò bí wọ́n kọ́ ọ̀nà òkùnrin obìnrin gùn bàlánà wọn lọ́ọ́ òbí kọ́fọ́rẹ́ yẹn. bá a ṣe máa tẹ̀síìrì méjìlá máa ń sábà lójú tẹ̀síìrì àfáàwá alahafid ibnu kẹfìr ọlọ́ọ̀bá ni kẹ́ bàbá ibnu kẹfìr ara àwọn àfáàrí tí wọ́n ti mọ ayé lọ òun nìyẹn yàtọ̀ sí yẹn àwọn máa ń wo àwọn fàwa ìdù àwọn àǹfààní olówó iyebíye ọlọ́kan ọ̀jọ̀ kan láti inú tafsiru bàbá wa Muhammad bin Salih Al-Uthaymin. bàbá Salih Al-Uthaymin ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án rẹ̀ tafsiri wọn onímọ̀jáládù mẹ́fà onífọ́lùmù mẹ́fà bàbá ṣe àlàyé tí wọ́n bá ti mú àwọn àyà yẹn wá ìwọ tó ọjà kẹ́kọ̀ọ́ ara ń tọ́ ọ gbọ́dọ̀ ṣàkíyèsí lélẹ́yìí ọmọ àwọn mọ̀mọ́ yìí zaat wàhọ́sọ́ìsù tàfàṣìr àlùmọ̀tànáwíà ọmọ tí tẹ̀síìrì kọ̀ọ̀kan ọmọ tó wúlò fún ó sì mọ tẹ̀síìrì kọ̀ọ̀kan ntẹ́ èèyàn máa ń rí lára ẹ̀ ọbẹ̀ nínú àwọn tẹ̀síìrì ìrọ́bù kùránì lọ́kàn ìwọ tó o bá jẹ́ pé lógà ìrọ́bù ló fẹ́ máa ṣe láyé rẹ ọ̀fẹ́ gbogbo ni ìrọ́bù kùránì torí pé ìrọ́bù kùránì gbà míì ọmọ ń fa ìtìláfù tàfàṣìr wàlùmáàní ó lè fa ìtumọ̀ tá a fọ tèmi bá sọ pé má tọ́ wà níbí má masdariya ni eléyìí ní máyì má záídà ni eléyìí ní máyì má náfíà ni eléyìí ní máyì má mọ̀ kíní kan ni má tí mo bá pè yẹn mím alifati amá aláàfin méjì yẹn ó lè dàtú ọ̀rọ̀ má ẹni tó bá tún ìrọ́bù ẹ̀ pé mọ́ì máa báyìí ni bí ó ṣe tú lọ nìyẹn lá lá láàmù àti álífù lámálífù ọ̀nà tí mo lè gbà tún pọ̀ ẹni tó bá ní pé látọ́lọ̀ ọba ń sọ ń bì í tó túmọ̀ sí rè bẹ́ẹ̀ náà ni ó ṣe fa bákan náà àwọn mufrodat àwọn synonyms àwọn àwọn vocabularies àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ó tó wá ní àwọn mọ̀tàrọ̀ ó tún ní àwọn ọ̀rọ̀ tó lè túmọ̀ rẹ̀ a tún lè fa báyìí a tún lè fa báyìí a tún lè fa báyìí tẹ̀síìrì mi ọ̀rọ̀ ayatul akam, àwọn ìdájọ́ lásán bàbá sọ́lé àlùfẹ́mí ọlọ́mùbá ni kẹwọn bàbá yẹn náà ní tẹ̀síìrì kan ṣùgbọ́n wọn parí ẹ̀ tí wọ́n fi lọ́ọ́ jọ ọlọ́run àwọn àáfàá níṣẹ́ tó pọ̀ tí wọ́n kọ́ tọ́tọ́ fi máa ń kọ́ nínú àwọn tíra àwọn bàbá sọ́ọ̀lù ìfẹ̀mí ní tẹ̀síìrì tẹ̀síìrù ayatil ahkam ó ń bẹ nínú ọ́fíìsì mi nínú fòrò náà bí so orí tẹ̀síìrù yẹn níjọ́ tí mo ti máa ń ka àlàyé nípa ayatul kùrìsì nípa kí mo pè jẹ́ mọ́ ayatul kùrìsì Quran chapter two verse two fifty five tẹ̀síìrù ayatil ahkam bàbá sọ́ọ̀lù àlùfẹ̀mí ó ní àwọn àlàyé kan tọ́jà àwọn àlàyé tó lágbára púpọ̀ ṣùgbọ́n tẹ̀síìrì wọn olùjálábì mẹ́fà yìí ara àwọn ibi tó dáa sí púpọ̀ jù òun ni fàwa ìdùnnú àyà àwọn fàwa ìdùnnú àyà àwọn àyà kùránì àwọn àǹfààní wo la fẹ́ rí bìbú nínú ẹ̀ àwọn ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ ń bẹ̀ kí làwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ bàbá máa ń yọ àwọn ẹ̀kọ́ yẹn ọlọ́run ọba máa ń ṣe fatihu fún àwọn àáfàá àdúrà wọn lọ láwọn eré àkọ́kọ́ tó o bá ń ka àwọn tíra tó ń jẹ́ sẹ́rí tó o bá ti ka fatihu mubari ó ti mọ̀ pé alhafid ibn hajar alaskolani ọlọ́run ṣàánú bàbá yìí ní abala hadith ká máa yọ àdínsì ká yọ kọ̀ọ̀mù òkun jáde àáfàá ńlá àwọn àáfàá ti ń gbé àáfàá mi tí orí ta bá débi tẹ̀fsíìrì ká máa túmọ̀ tẹ̀fsíìrì àwọn ìmáàmù wa tó bá rí àwọn ìmáàmù kúrìtùbù àwọn ìmáàmù ibùdó kẹfì òní ọwọ́ wọn láwo ó tó wá láwọn àáfàá ńláńlá míì lágbàáyé ṣùgbọ́n tó já mú àwọn tẹ̀fsíìrì méjì yìí púpọ̀ jù òun ni pé a máa lo tẹ̀fsíìrì àáfàá wa ibùdó kẹfì òní láti máa ṣàlàyé àwọn àyà yẹn a máa wá fi tẹ̀síìrì bàbá òfẹ́ mínú a máa fi gbòlẹ́gbẹ̀ẹ́ láwọn abala ẹ̀kọ́ wo la fẹ́ rí dìbò àyà tẹ́nìkan dìbò tó ní pé àyà yìí ó ní a máa jẹ nǹkan báyìí àyà òun náà ló sì ní a tó jẹ́ ṣùgbọ́n torí pọ̀ gbọ́yé ọmọ àwọn àǹfààní báwọn àáfàá ṣe lo àyà yẹn ibi tí tíra àwọn àáfàá tó ti máa ń wúlò fún akẹ́kọ̀ọ́ ọmọ nìyẹn ìwọ káyà ọkẹ ń tìlà wà ò ń tìlà wà ó sì mọ̀ pé tó ń tìlà wà yẹn gan ẹ̀kọ́ pọ̀ nbẹ̀. ẹlẹ́mìí àwọn ibo lẹ́rí kí ní ìwà ní Kùránì ẹ̀rí ẹ̀sìn ló létí rẹ wọn ṣùgbọ́n kò rí kọ̀mọ̀ páwọn àáfà àti lo àyà fún tó ń béèrè. ìyẹn ló fà tọ́jọ́ pé wọ́n tọ́ ọba wà bíi láti bí ọdún mẹ́rin sẹ́yìn tá a ti bẹ̀rẹ̀ tẹ̀síìd tá a bá ń yọ àwọn fàwáìdùlà àyà fàwáìdùlà àyà èmi gan máa ń ṣègbà pé ah Allahu akbar tóbi àwọn àyàtà tí máa ń kà ti pẹ́ tá a mọ̀ pé ó tó nítumọ̀ báyìí ọgbọ́n báyìí tó ń bẹ̀ àwọn àfa àwọn àǹfààyọ. àyà eighty nine òun láti wá gbé lọ́dún yìí àyà eighty eight yẹn ó ní í ṣe continuation rẹ̀ òun náà ní eighty nine láti bí ọdún méjì mẹ́ta sẹ́yìn ọ̀rọ̀ àwọn èèyàn wúdú òun là ń ṣe kí ni là ń ṣàlàyé ẹ̀ lọ ìwọ tọ́lọ́ ń bá ní ọmọ ẹ̀ bá ní lọ àwọn Yẹhudi mo ti ṣàlàyé ìran bú ni wọ́n tọ́ọ̀dù agbẹ́rùgbẹ̀rí ọ̀tá ọlọ́run Yẹhudi láyé àwọn Jews kódà tẹ ìdásìkò afárá mọ́sákìrì Yusuf àwọn Júù wọ́n wà ní àwọn tí ń dayé rú àwọn náà promote rìbá láyé kódà wọ́n wà nínú àwọn tó ń promote terrorism lágbàáyé wọ́n wà nínú àwọn tó ń ná dúkìá wọn láti máa tàjẹ́ mùsùlùmí lẹ̀ lágbàáyé ìwọ tó ọba ti wá mọ ète wọn ó rò pé ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n ó rò pé èèyàn gidi ni wọ́n whereas ọ̀tá ni wọ́n àwọn àṣẹ́sí wọn àwọn àròyìn wọn kọ́bùlà ní bífà kọ́nà ó tó gbé ànábìwà Muhammad sallallahu alaihi wasallam dìde àáfàá ṣàlàyé ẹ̀ fún wa bọ́lá ń ṣe mú wa nínú Qur'an bákan náà báàdà bíísà lẹ́yìn ìgbà tọ́lọ́ tó gbé ànábì dìde irú àwọn àṣesí wọn hatta fi asiri náà rá ìṣesí wọn tẹ̀ dàsìkò tiwa yìí tí yéè di títí ayérayé ọlọ́run ọba ti tú wọn láṣìírí fún wa nínú alukur'an. وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين sórí àyà ọlọ́run tó fi ń àṣírí àwọn àwọn Jù ọlọ́run fi ń wọn láṣìírí fún ìyẹn ló fà ìmáàmù wa ibùdó kẹfíìn wọn lọ́la ní wàlá máa já àwọn oníyà ní àlùyẹ̀wùd orí àwọn yẹ̀wùdí yẹn náà ni kì í sọ̀rọ̀ míì nígbà tó di wípé àlùkùránì dé wá bá wọn sórí kìtàbù mínírìndì láàyè tíra kan látọ̀dọ̀ ọlọ́run àwọn àfáà wa ni wàhùwà àlùkùránì alladhi unzila ala muhammadin sallallahu alaihi wasallam nígbà tó di pọ́lọ̀ ń sọ kùránì kalẹ̀ àfọwọ́ yusuf lawan àní nígbà tó lọ́ ń sọ kùránì kalẹ̀ sẹ́ àwọn yẹ̀wúdí máa wọlé èèyàn tí wọ́n jẹ́ ó rí pé ṣáájú kùránì ọlọ́run ti sọ àwọn tírà kan kalẹ̀ tá a fi máa ń kọrin tí wọ́n fi máa ń kọ́ wa níwákà láyé ìjọ tàwórẹ́ẹ̀ta fún mọ́sá ìhìnlá fún ìsá sàbúrà tó dáa ọ̀dà alukoro àánú fún ṣe ọlọ́run ti sọ tàwọ́rẹ́tà kalẹ̀ àwọn júù náà ló sọ kalẹ̀ fún àwọn ìjọ ànábì wa Mùsá nìyẹn abrahamu abukari ó tún sọ ìnjílà kalẹ̀ fún Ìsá ó tún sọ zabur kalẹ̀ fún ànábì wa Dawud àwọn àfáà lọ́nà tó sọ sókòfì ìbẹ̀rọ yìí mọ̀ wá ó tún sọ kalẹ̀ sọ nínú àwọn tíra yìí èèmọ̀ wà níbẹ̀ èèmọ̀ tó wà níbẹ̀ ni wípé gbogbo ànábì ọlọ́run ọmọ àyá ni wọ́n gbogbo ànábì ọlọ́run ọmọ àyá ni wọ́n múlẹ́dà sàlámì máa kó kíní ẹ̀bọ gbogbo àwọn ànábì ọlọ́run ṣe kí la pè wọ́n o ọmọ àyá òun ni wọ́n ẹ̀ṣẹ̀ kan náà òun ni wọ́n wá ṣe nílé ayé. ọmọ ogun ẹyọ kan àfàṣẹ ń de búsàárì ọlọ́ ẹyọ kan òun náà ló ṣe kí ni òun ló rán wọn àwa tíṣà torí nǹkan náà ẹ má jókòó sójú kan àwọn ọmọ ń sùn ẹ má go round ọ̀rọ̀ ká máa ṣe tẹ̀síìrì ká tó máa tó lé àwọn ọmọ torí tọ́lọ́ ọba. àwọn Yahudi yìí nínú àwọn tírà tọ́lọ́ ọba àlejò ọlá tó ti sọ̀kalẹ̀ fún wọn àwọn nǹkan kan ń bẹ nínú ẹ̀ nínú àwọn tó ń bẹ nínú ẹ̀ ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ti wà níbẹ̀ wọ́n ti ká anábì kan bọ̀ anábì yìí àpèjúwe ibi tí ó ti jáde erékùsù ilẹ̀ lárúbáwá ni Arabian Peninsula wọ́n ti ká.

ṣùgbọ́n wọ́n ti kà nínú ìtura wọn. kí ni tí ó yà á ṣe mi? wọ́n là ń mú ọjà àrùn kíkọ́dù mi rìn lòlá. tíra tí wọ́n ti kà nínú ìwé tó lọ ń sọ̀kalẹ̀ fún wọn tí wọ́n jẹ̀ ti rí pé tíra yẹn ń bọ̀ àlẹ́bù tó lọ ń sọ̀kalẹ̀ fún òun làlẹ́bù kan ń bọ̀. àfáà ní nígbà tíra yẹn tó wá dé wá bá wọn látọ̀dọ̀ wọn mo sọ́dí ohun mi máa máa ń. tíra yẹ ó mú ṣe ó ń ṣe kòǹgẹ́ ìdí ń bẹ lọ́dọ̀ wọn nínú tàwílẹ́tà. tíra yẹ ó ń sọ ọ́ dòdòdò ó ń fi rinlẹ̀ irú nǹkan tí wọ́n ti kà nínú tàwílẹ́tà pé àtúntò sọ̀rọ̀ náà ànábì ọlọ́run ọba òun ni Musa alayhi salatu wa salam anábì ọlọ́run òun ni ẹ̀ńsá wọ́n ti kà bẹ́ẹ̀ anábì ọlọ́run gẹ́gẹ́ ń bọ̀ tó jẹ́ pé ismail ahamadu amẹ́bùrú kọ̀ọ̀rọ̀ ọmọdé arúgbó anábìrún Muhammad òun náà ní òun ni wọ́n ti kà bẹ́ẹ̀ ó sì wọn ṣùgbọ́n ti wá forí gbá níwájú ọlọ́run ọba wọ́n ṣe kì í wọ́n sá ìgbàgbọ́ sọ́lọ́run ọba ni àwọn ni ọ̀jẹ́ kíta ọlọ́run ọba àlékè ọlá kó wúlò fún wọn. àfààní wàkánú mi ń kọ́bílù yastaftihuna ala alladhina kafaru ẹ máa wá wọ àwọn Yahudi àwọn Júù tá à ń sọ̀rọ̀ wọn lọ síwájú kọ́lọ̀ ń tó sọ Kùránì kalẹ̀ síwájú kó tó gbé ànábì dìde àṣẹ wàkọ́dí kánú من قبل مجيء هذا الرسول بهذا الكتاب يستنصرون بمجيئه على أعدائه من المشركين إذا قاتلوهم يقولون إنه سيبعث نبي في آخر الزمان أما àwọn yahudi o àṣẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti wọ́n àwọn gan ti wọ́n ti ń retí ànábì wọ́n ti ń ran kànábì torí wọ́n ti ń fànábì wá ìrànlọ́wọ́ wọ́n ti fi ń wárán sí lọ́nà wo táwọn àtàwọn kèfèrí àwọn ẹlẹ́bọ má ṣe mistake nípìnlẹ̀ yẹwúdí èsì ẹlẹ́bọ ara kútùbù sàmàwíyà ara àwọn tíra tọ́ra látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run sọ̀kalẹ̀ fún wọn wọn àmì tíra yẹn lọ́sọ̀wọ́dẹ̀ta ọlọ́run táwọn àtàwọn ẹlẹ́bọ rán bí àwọn ẹlẹ́bọ mọ́kà bí àwọn ẹlẹ́bọ inú òlu wọn tí wọ́n bá ti wá ń fa ọ̀rọ̀ tí kan bá wá ń ṣẹlẹ̀ láàrin wọn wọ́n mọ̀ wá fún wọn ká ẹ̀yin ẹlẹ́bọ yìí kan bọ̀ yẹn tó bá dé àwọn àjọ àjọ bá yín jà ní àwọn aláàkọ́gbà ànábì yẹn gbọ́ kódà àwọn àfọwọ́ nítàrí wọ́n nìtìṣárì islam nínú àwọn irinṣẹ́ tó lọ ń lò fún kí islam ó tètè spread àwọn yahudi jẹ́ kan bẹ̀ inú jẹ́ ká fẹ́ gbógun ti islam wọ́n ti ń prepare ground àwọn gangan ti ń sọ fún àwọn kèfèrí pé ah àbẹ́bí kan bọ̀ o ànábì ọlọ́run ni o a ti kàánú ta ọ̀rẹ́ ta o tó bá dé àwa alágbàgbọ́ tá a bá ti wá gbàgbọ́ àwa àti ẹ̀ àjọ fi àjẹyìn ẹlẹ́bọ ẹ̀yin tẹ́ ẹ̀ lánàbí kankan ẹ̀yin tẹ́ ẹ̀ ní tíra ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ náà ń gbọ́ àjọ wa jẹyìn níyà ẹ mọ̀ ọ̀rọ̀ àwọn kẹfẹ́ níbẹ̀ ẹ mọ̀ ọ̀rọ̀ àwọn yẹ̀rú níbẹ̀ yẹn ọ̀rọ̀ tí wọ́n wá sórí gbà míì ìwọ náà gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run o lè máa ṣàwọn ọ̀rọ̀ kan lẹ́nu tí wọn ò ní mọ̀ pé o ti ń pèpè àdúrà jù bẹ́ẹ̀. sẹ́rí next governor Ọ̀yọ́ state two thousand and nineteen lágbájá ló máa jẹ́ tó bá ti jẹ gómìnà báyìí tọ́lọ́ bá ti ní ó wọlé wà láì ẹ́ẹ́dì pé tiwa ní ọkọ̀ ṣe àwọn aláǹkọ̀ máa ṣe báyìí fún ọ̀rọ̀ tó wá ń sọ ẹni yẹn ti àárín kan gbẹ̀ ẹni tí wọ́n sì èmi ò ṣe o mi ò o tó lọ jẹ ń bọ̀ náà wọ́n sì ọba wọlé ẹni tó ń dẹ́rù tí gọ́vùnà kínní kan bá wọlé àwọn aládùn máa ṣèjọba òun bá sáré lọ bá gọ́vùnà àbáwọn yẹn rẹ̀ pé gọ́vùnà I support you gbogbo bí ẹ bá fẹ́ rán mi lọ ẹ máa rán mi lọ. ìwọ tó wá sọ̀pọ̀ ti gọ́vùnà dé òun ó kù díẹ̀ tí wọ́n dìbò ìwọ àti ìbá ní clashes. <laughs> ìwọ dẹ̀ ti pìpì àgíráǹdì ilẹ̀ fún tí wọ́n ṣe kí ni tí wọ́n mọ̀ ọ̀rọ̀ àwọn yẹn wúdi àwọn ló pìpì àgíráǹdì ilẹ̀ fún àdàbí wa Muhammad sasala ní Madina wọ́n ti jẹ́ kó yé àwọn ìdílé Aus àti Khazraj tí wọ́n wà nínú ìlú Madina nínú ìlú Madina àwọn ìdílé méjì ńláńlá nìyẹn tí wọ́n máa ń bára wọn jà tí onígbà tó lọ́wọ́ wá ní kánàbí wa Muhammad sallallahu alaihi wasallam kó dé tó o bá ti rántí bay'atul aqabati al-ula wa àwọn ará Madina wàláyé wọn gba islam lọ ní kẹtíkẹtí tó o bá rántí sàbẹ pàtàkì Mus'ab bunu Umayr mọ́sáàbù ọmọ rùmẹ́rù afárasá kì í rúra mọ́sáàbù kì mọ́sáàbù oríjìnà àtijọ́ òní ọmọ rùmẹ́rù òun ni wọ́n wò tẹ́sẹ̀ sọ̀rọ̀ ní Musa. mọ́sáàbù yẹn ìwọ náà gbọ́dọ̀ jọ ó máa ń ṣe dáwà kìíní kìí jọ w shape kìí máa bó kẹ̀kẹ́ kì kìí máa da facebook láàmú sí orí mọ́sáàbù yẹn òun ló ṣe dáwà fáwọn ará àmàbí náà òun làá fá àwọn tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí ni tá à ń ṣàlàyé wọn àwọn ará Màdínà wa wò pé ànábì táwọn Yahudi ń sọ ó ṣe kí ni ó ti dé àwọn aláǹkọ́ gbàgbọ́ wàkánú min kọ́bùrù yastaftiwuna ala alladhina kafaru tẹ́lẹ̀ àwọn gáàdẹ̀ ti ṣe kí ni wọ́n ti ń sọ fáwọn kèfèrí tẹ́lẹ̀ pé de. àwọn làwọn ọkọ̀ lọ́wọ́ àwọn làwọn ọgbà lọ́wọ́ àwọn làwọn ọ̀dọ́ wa máa bẹ́yìn kẹfẹ́rí jà ẹ̀yìn ẹlẹ́bọ àwọn ọ̀dọ́ máa bá yín jà. àáfàá níṣẹ́ rárá àwọn èèyàn yìí fọlọ́mà já àrùn àárọ̀ fún káfàrú bẹ́ fàlàánà tó lọ́yìn alárùn káfí. ìwọ náà gbọ́dọ̀ fara fún kèéta ṣíṣe nínú tó kó báwọn ìwọ̀rún dí òun ni alhasad wọ́n ṣe kẹta anábìwá muhammad sallallahu alaihi wasallam jẹ́ ń sọ fún àbúrò rẹ wọ́n lè fi jọ̀gá lé ọ lórí wàá tẹríba fún kó o lè rí tiẹ̀ ṣe ń bẹ̀ ọ̀tá rẹ ẹ lè wà ní skul kó pé tọ́jọ́ ta rẹ òun ni wọ́n fi jẹ sínú ọgbọ̀n ọ̀tẹ̀ríba fún ẹ lè wà níbi iṣẹ́ kọjá sí pé ẹni tó jẹ́ ọ̀tá rẹ níbi iṣẹ́ dàrẹ́tọ̀ kú àbí mánéjà kú só ti yé nígbà tó kú wọ́n bá yan mánéjà mi ẹni tí wọ́n rèétì òun náà fi jẹ mánéjà ọ̀ọ́yá àgbà fún kó lórí tí ẹ̀ ń bẹ̀ pé yọ sá káyìn ni tó fi jẹ dráìvà tání ọmọ ẹ̀wọ̀ sí lọ́wọ́ àwọn ìyàwó ní wàá rògbò pé lárúbáwá tá a ti rògbò máa jù ọmọ Ísírẹ́lì lànà bí nǹkan ìbá jẹ́ ọlọ́jẹ́ lárúbáwá kọ́kọ́ ta ànábìwá Muhammad sọ̀sọ̀ kùránì tó wá mú wá sórí gbà mí ní máa ń fà á bó bàbá mi bóyá ó ti ìyàwó ẹ̀ yóò mọ̀ wá ṣe transfer of aggression ìwọ tó o bá rí pé màmá rẹ ń ṣe tí ọ̀dà sídáàdì rẹ tètè bá mọ́mí rẹ sọ̀rọ̀ pé mọ́mí mi ẹ máa ṣe tí ó dé dání mi lọ́rùn torí pé tínú bá ń bí bàbá rẹ ó lè máa mú ìbínú tí ń bí sí ìyá rẹ kí wọ́n ní dádì mi wọ́n ní ara tẹ́sùkù kan tẹ́sùkù kọ́ tẹ́sùkù lọ́ba ìyá rẹ kìí ṣe pé ọ̀dọ́ ló ń bínú sí ta ló ń bínú sí ìyá rẹ ló ń bínú sí ìbínú tí wọ́n bí sànẹ́bì wọ́n tún wá transfer rẹ̀ sórí kíni ìrání ọ̀rọ̀ náà àwọn náà dẹ̀rẹ́ máa arọ̀ fún bí yìí ni wọ́n ti mọ̀ nípa pànàbí ń bọ̀ wọ́n dẹ̀ ti mọ̀ pé kùránì ń bọ̀ wọ́n ti kà nínú tàwọ́rẹ́tà wọn àfọ́ àníṣe rí àwọn èèyàn yìí àwọn yẹ̀wúdì èèyàn búgbà ni wọ́n òbílẹ̀jẹ́ ni wọ́n olùkórira tọ́lọ́ǹtà nábì ni wọ́n. فلما جاءهم ما عرفوا كفروا به sẹ́ẹ̀rí tó burú jù tí máa ń jẹ́ kéèyàn rí bínú ọlọ́run òun ni pé ń pé èèyàn mọ̀ kéèyàn máa takò o ti gbọ́ ọpá fọwọ́ sí í jẹun o tó ń fọwọ́ sí í jẹun o ti gbọ́ pé kódà kéèyàn máa bóra o tó ń bóra o ti gbọ́ kódà kéèyàn máa gẹ kóòtì o tó ń gẹ kóòtì. ó ti gbọ́ kódà kéèyàn máa wo àwọn fíìmù bútọ́ máa ń wò tẹ́ ti máa rí òòrùn ẹ máa rí báyọ̀ omi wọ́n máa pọ̀ fọ̀ kó tó wò ti gbọ́ pé kódà kéèyàn máa lọ sọ́ọ̀sì kó tó lọ sọ́ọ̀sì ó ti gbọ́ pé kéèyàn wà nínú ẹgbẹ́ ẹbú ọ̀wà nínú ẹgbẹ́ ògbóni ọ̀wà ilé kí n tó ń wọ rùsáàsù yóò máa pa mo ti máa dánrípọ́n àgámà ní sà ìwọ lọ́wọ́ máa wá pa aláǹgbà adánríkọ́kọ́ ọ́ máa pa ó sì ti mọ̀ pé ọ̀dà ó ti mọ̀ pé kọ̀dà ká máa sọ nǹkan lódìdí àbí ká jó nǹkan láàyè ọwọ́ á mú adìẹ ọlọ́run fẹ́ fi jó ọwọ́ àjùsọ́nà òkòkò ńlá ní ọba dáná sí lábẹ́. ètè wa tè bá ọba ọba pariwo ní ọ̀dọ̀ Ọlọ́run ọba bẹ́ẹ̀ gbogbo tó ń ṣe ó ń bẹ Ọlọ́run ọba àlekè ọlá nínú fọláhùn àjà àrùn ààrẹ fún káfàrọ òbí fàlàánà tó lọrin aláǹkà. sọ wá ráwọn yẹ̀wú dín látara tí wọ́n ṣe ọlọ́run làánú ọlọ́run kó máa bá kẹfìrí so ráyà ní ìsìn ó ti fi hàn pé kẹfìrí ni jù jẹ́mọ́ kí ni jù kí ni christians kẹfìrí àwọn àfáà kan tó máa ń ṣe dẹ̀dẹ̀ nínú ìlú wa nílẹ̀ yorùbá yìí wọ́n ní pé ẹgbẹ́ nìkan ọ̀gbá kọ́ ní kírísítẹ́nì ó wọlé ṣé kẹfẹ́rí tiẹ̀ ní àbí kẹfẹ́rí ọlọ́run àwọn àfáà tẹ́sí dààmú mọ́lọ́wọ́ náà máa ń sọ rádaràdá yẹn. wàláì téèyàn bá kú sí kírísítẹ́nì ó dájú lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ náà má ṣe mistake kírísítẹ́nì tí ò tí à ní sọ pé wọ́n wọná torí lè bọ́lá kọ́gbà sílámù bọ́lá àgè mọ́ta káfíra ó kú sí kèfèrí Nnamdi Azikiwe mọ́ta káfíra ó kú sí kèfèrí Awólọ́wọ̀ mọ́ta káfíra ó kú sí kèfèrí ẹ bá fi píjọ wọn sáré owó kẹ́ ẹ mú ọkọ̀ wọn kẹ́ fi sọ yunifásitì kò ní túmọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في ماذا؟ في نار جهنم ọlọ́run tó wáá pẹ yahudi ní kèfèrí ń bì fàlànà tó lọ́ọ̀hì aláǹkà fèrè ìbínú ọlọ́run ìgbéjìnà síkẹ ọlọ́run kọ́ máa bá gbogbo gbogbo ẹni tó bá ti nínú àwọn ìṣètò náà ìbínú ọlọ́run nìkan náà bá wọn ọlọ́run méjì á jẹ́ kan nínú wọn. ọlọ́run ọba tó wọ́n ń tẹ̀síwájú bí sàmásítàró bí àǹfúsáwó ayẹyẹ kan fún ìwé òbí máa àǹzàlá lọ́rùn bàgẹ́yà bàbáyà náà ìrònà sílá lọ́rùn mi fọ́dún àlàmì yẹn ṣáà òmìnir ìbáde. فباءوا بغضب على غضب وللكافرين عذاب sórí àwọn àyà yìí a máa wá tẹ̀síwájú níbẹ̀ lọ́la mọ ewé tó ní ìyẹ̀wò àwọn àǹfààní tá a bá wá rí bẹ̀ á kà láti inú tẹ̀síwò bàbá wa Muhammad bin Salih a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì náà nìyẹn a máa wá tẹ̀síwájú a máa tẹ̀síwájú a máa tẹ̀síwájú tẹ̀síìrì ọdún yìí ọjọ́ mọ́ndé sí ọjọ́ jímọ̀ òun láàfin máa ṣe tẹ̀síìrì kò ní máa sí táwọ́sírì ní ọjọ́ sátidé àtọjọ́ sannde mo rò pé n táà sọ yé yóò túmọ̀ sí pé ìjọ márùn-ún òun láàfin máa ṣe tẹ̀síìrì lọ́sẹ̀ mọ́ndé sí ọjọ́ jímọ̀ òní tọ́sí ní Ramadan one ọ̀la jímọ̀ Ramadan two àtúnṣe tafsir lẹ́yìn ọ̀la ó tó di Ramadan five three and four Saturday Sunday kò ní sí tafsir gbogbo Saturday Sunday kò ní máa sí tafsir Monday to Friday òun láàmú lò tá a fi máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run abẹ náà <clears throat> ọlọ́run má jẹ́ á sì wí ọlọ́run má jẹ́ á sì sọ ìtọ́lọ̀ òwí tànàbí rò wí tí wọn bá tọ ọlọ́run tànábì mu ọlọ́run mọ́jọ tẹnu wa bóde làwọn níbi ètò èso àtàwọn ẹni èso wọn á járí ọmọ rẹ láyé àtijọ́ ògbéǹde àkìyàmù gbogbo àwọn tó ti lọ nínú àwọn ẹ̀yà wa tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo ọlọ́run bá nìgbà wọn léwu gbogbo àwa tá à ń bẹ láyé jẹ́ ká máa bẹ lórí iman wàlẹ̀ islam lọ́jọ́ tá a bá wá kú jẹ́ ká kú ní mùsùlùmí òdodo subhanaka allahumma wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك wa atubu ilayk سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين